الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وآله وأصحابه وسلم تسليما كثيرا أكبر أتيتوا منار السبيل إتي أصوك لني إلدوا أقولوا 89.3 FM níbi tí a ti ń gbàlejò àwọn olùmọ̀ wa ọ̀dẹ́lẹ́kùn dókítà شرف الدين بدبراجي حفظهم الله ورعاهم وجب الله قوتهم على الخير ibi ni a ti máa gba àwọn ìbéèrè ọlọ́kan ọ̀jọ̀kan èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Islam wa èyí tá a mà tí kò dá wa lójú àti ìtọ́ ìpínlẹ̀ ti àrò wa lójú tá a ti fi ń ṣe lọ́n tẹ́lẹ̀ tá a fẹ́ mọ̀ ẹ́ lámọ̀kòrò nípa rẹ̀. àwọn olùmọ̀ wa ti wà níkàlẹ̀ láti máa gba àwọn ìbéèrè wa ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àmọ́ síwájú kó tó di pé ní ojú òpó sílẹ̀ ẹ jẹ́ wọn kọ́ máa fi ìbéèrè alákọ̀ọ́kọ́ yìí kí n fi máa tì síwájú wípé olùbéèrè béèrè sọ pé ǹjẹ́ dákòtòrò ọlọ́run kí ni òfin ọlọ́run ọba ọ wà lórí kéèyàn má ní ọjà nínú ṣọ́ọ̀bù kọ́ ẹ pé ní tajà àmọ́ ọjà tí ń tà kọ̀ wá nílẹ̀ ọ wá lọ tọ ọjà ní ọ̀dọ̀ ẹ̀nìkan ọ̀tà fún kọ́sọ́mà rẹ̀ tọ́wọ́ aláyọ̀ pé ní ọ̀rà lọ́wọ́ ẹni kì í sí pé lọ́gbà láwìn ọjà tí ò ní lọ́wọ́ ọlọ́gbà ó sì kàn fún ẹni tọ́wọ́ bá. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wala alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi lábẹ́ òkun ọlọ́run kò sí nǹkan tó burú kéèyàn gba ọjà lágbàtà ṣùgbọ́n burú ká gbà lágbàtà ká tà níye kan kó wá jẹ́ pé yèmí ìlà fojúsẹ́ fún ẹni tó ní ọjà nítorí pé ìwọ tó gba àgbàtà ọjà rántí pé o ò lọ́jà kankan tó dáta fúnra rẹ̀ ọjọ́ ọlọ́jà lọ́jà lábẹ́ òfin ọlọ́run ó ti di wákìlì wákìlì lásojú òfin ọlọ́run sì dá lórí pé ẹni tó bá já sojú ó gbọ́dọ̀ jẹ́ni tó ṣe fọkàn tán ìjẹ́ni tó ṣe tó ṣe fọkàn tán ó pè fún pé iyekíye tó bá ta kò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ náà ló kò jí sọ́sẹ́ni tó lọ́jà tó lọ́jà tó bá wá wo onítàn tó bá wá mú iye kan nínú owó tí ọba ta ọjà yẹn tó bá fi fún ọ ìgbà náà lélẹ́yìí jẹ́ ẹ̀tọ́ fún ọ lábẹ́ òfin ọlọ́run bí àpèjúwe kápẹ́ ọjà yẹn

ọlọ́run ti wá ṣe ìwọ́ ti wá rí ìtà lẹ́gbẹ̀rún mọ́kànlá ẹgbẹ̀rún mọ́kànlá ló kò jíṣẹ́ o nígbà tó bá kó ẹgbẹ̀rún mọ́kànlá jíṣẹ́ wá jẹ́ kó wọ́n wá finú fẹ́dọ̀ kó yọ ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì àbí mẹ́ta àbí méjì ààbọ̀ kó yọ fún ọ eléyìí ni wọ́n máa jẹ́ halal tó bá wá wù kó má yọ nǹkan kan fún ọ kò sí wàhálà kò sí nǹkan tó burú ńbẹ̀ ìwọ ti ran ọmọ ìyá rẹ lọ́wọ́ tí o fún ọ ní nǹkan kan nínú iye tọ́lọ̀ ń kíkọ́ tajà yẹn lésì kọ́sẹ́lọ̀ wọn náà sì ṣàìdá ọ̀ṣàbúrú nítorí pé ti ka ara rẹ̀ finúfẹ́dọ̀ mú nǹkan kan nínú owó olówó láì jẹ́ pé olówó yọ́nú sí i ọlọ́run lè dáhùn ni ẹ má ṣe jẹ́ni ara yín ara yín lọ́nà àbàjẹ́ eléyìí jẹ́ bó jazakumullahu khair oníbèrè tún béèrè a sọ yìí pé ẹ dákun ẹni tí ń dá oko ó kù díẹ̀ tí ó kó èrè oko lọ́ba ta nǹkan oko rẹ̀ kò tí ì kó èrè oko ta lẹni tí ó yọ zàkà oko náà nígbà tó náà wọn bá sọ pé ní ká yọ zàkà oko nígbà tí níjọ́ tí a bá kó èrè oko báwo gan tiẹ̀ ni yóò sì yọ zàkà oko rẹ̀ náà. alhamdulilayi àkọ́kọ́ ni pé nǹkan ko tó jẹ́ èrè oko kọtọ lábẹ́ òfin Ọlọ́run wípé kẹ́nìkan kó tà á ṣáájú kó tó di wípé nǹkan kò yẹn ó pọ́n tó bá jẹ́ pé bóyá bíi máńgò ni àbí kò tiẹ̀ jẹ́ bíi àlùbọ́sà àbí nǹkan oko yẹn ó jẹ́ nǹkan kan nínú àwọn nǹkan tó ṣe wípé a máa bí àgbàdo àgbàdo yìí tó ti hù sí àgbàdo yìí sí èso kùkù lásán ló wà lára rẹ̀ sòtá bá rí i pé àgbàdo yẹn ti hù ó sì ti tó bó ti ṣe tó ta ìgbà náà lèèyàn tó lè tà àmọ́ tó bá wà ń pò pé àgbàdo ò tíì so lára kùkù rẹ̀ tá a bá wá fi lọ tà á gbọ́dọ̀ tà ká wá fi sílẹ̀ dìgbà tó bá tó so. òfin ọlọ́run dá lórí wípé ńgbà tẹ́ ti ta bẹ́ẹ̀ ewé lẹ̀ ta ewé yẹn wọ́n sì gbọ́dọ̀ ta pẹ̀lú májàmú pé wọ́n gé kó bẹ́ẹ̀ fáwọn ẹran jẹ tó bá jẹ́ ti ṣe wí mi kápá àgbàdo tí wọ́n tà fún wa àgbàdo kankan ni tó ṣe pé ó ti gbó lórí igi rẹ̀ ǹjẹ́ àwọn àgbàdo yẹn tá a bá ta ta lẹ́ni tó ṣe pé yọ zakari ọlọ́run ẹlẹ́dàá sọ pé tó bá ti jẹ́ àgbàdo tó ti gbó ni kò sí tàbí ṣùgbọ́n pẹ́ni tó ta òun òun náà ní ọyọ zaka rẹ̀ kì í ṣẹni tó rà nítorí pé lódodo ọjọ́ tẹ́ bá kéré oko lọ́lọ́wọ́n bá ní kẹ́ yọ zaka rẹ̀ ṣùgbọ́n wọ́n ti máa ṣírò zaka kó tó dijọ́ tẹ́ kéré oko wọ́n ti wá ṣírò rẹ̀ sí ọlọ́run ọ̀wá ń wọ́nà láti yọ ọ̀rùn bọ́rọ́ wípé wo ò ní yọ kò sáàyè fún ọ láti má ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá ọ. Jazakumullahu khairan jazaa. oníbèrè tún béèrè wípé ọlọ́nkọ́ bá ní sún ilé ẹ̀sán rẹ̀ wọ̀. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ńlá àwùjọ wa lónìí àwọn èèyàn tí ara bá ń yàgbẹ́ wọ́n sòkùn sí lọ́rùn tí ọmọ bá ń wéyín wọ́n fi irin kọ lọ́wọ́ àbí kí wọ́n fi kọ lọ́rùn. ṣé gbogbo eléyìí náà nínú àkíyèsí nínú abẹ́ ìsìláàmù ṣé kò tako islam yìí tọ́lọ̀ wọn bá fi ara anábìwá muhammad sallallahu alayhi wa sallam. alhamdulilayi wọn máa sọ nǹkan kọ́ nǹkan lọ́rùn ọyẹ èèyàn ọyẹ ẹranko àbí nǹkan àní wa àbí ilé ìtajà wa gbogbo ẹ̀ tako ẹ̀kọ́ ilé ìtọ́lọ̀ wọn bá ẹlẹ́dàá wa tó fi kọ́ wa ilé tó sì fi rán anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ pé gbogbo ẹnikẹ́ni kò gbọ́dọ̀ dé nǹkan kan mọ́ nǹkan kan lọ́rùn ìbá àsára rẹ̀ ìbá àsọmọ rẹ̀ ìbá àṣe nǹkan àní rẹ̀ a kì í so nǹkan kan mọ́ nǹkan kan lọ́rùn. anabi sallallahu alayhi wa sallam ó ní man allaqa tamimatan wukila ilay ẹnikẹ́ni tó bá so nǹkan kan rọ̀ tó so nǹkan kan kọ́ ọlọ́run ọ̀dà dá náà. ó tún sọ nínú hadith mi ó ní man allaqa tamimatan wukila ilay fala atamma Allahu lahu ẹnikẹ́ni tó bá so nǹkan kan kọ́ tó bá so nǹkan kan rọ̀ ọlọ́run kọ́ má gbọ́ bùkátà rẹ̀ fún a sì ti mọ̀ ẹ́ pé gbogbo ṣíṣe bẹ́ẹ̀ náà gan alára wọ́n bẹ́ẹ̀ nu pé yàn ń ṣẹbọ sọ́lọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inna ar-ruqa wat-tama'ima wat-tiwalata shirk wọ́n dájúdájú à ń pọ̀fọ̀ à ń pògèdè à ń pàyàjọ́ bákan náà à ń sì ń de nǹkan kan à ń so bí tíra bí ó ń dè àbó oògùn tí ìyàwó ṣe sọ́kọ kó lè nífẹ̀ẹ́ rẹ̀ àbẹ́ ìtọ́kọ ṣe síyàwó kó lè nífẹ̀ẹ́ rẹ̀ ànábì ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣẹ̀bọ sọ́lọ̀ ni kọ́lọ́run ẹlẹ́dàá kó sànù wa. níbi ni a ti kọ́kọ́ máa ṣí ojú òpó fún àwọn tí ẹ bá máa pè wọlé lọ́kọ̀ ọ̀jọ̀ kan orí nọ́mbà tí ẹ máa pè wọlé sí o ní zero nine one three four four nine nine two zero two lẹ́ẹ̀kan sí zero nine one three four zero nine one three four five four six three four six zero nine one three four five four six three four six. Uh, oníbèrè ń jì hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kí ló kọ́ yín oníbẹ̀rẹ̀ tí ń pè. ọ̀hún abdullahi nínú tó kàn. Fún ìbéèrè yín. A kí àwọn dọ̀tún rọ̀ kọ́lọ̀ ń jẹ kán bá ẹ̀jẹ̀. Àmín. Ìbéèrè mi lọ báyìí lórí oníṣòwò ni. So ó ti bẹ̀rẹ̀ láti kéékèèké. Gbọ̀ngbà tó yá, ó ń wò pé ṣé ọjà yìí ṣe tàkàtì wọ́ọ̀nù àbí kò tí ì rọ́pò mọ̀ nípa rẹ̀ mo wá orí pé kò ní rí kà lẹ́yọ kọ̀ọ̀kan kò dẹ̀ lè gbé èdè mi pé iye báyìí lọ́jà yìí tó mo fẹ́ kí àwọn dọ́kítọ̀ kọ́ bá yẹ̀nà náà àlàyé lórí ọ̀rọ̀ yẹn. alhamdulilayi ẹni tí ọjọ́ oníkàràkátà wọ́n yọ zakat ṣùgbọ́n ìbéèrè tẹ̀ sí ó pàtàkì púpọ̀ báwo ní ṣe màpò òní títò òdiwọ̀n nǹkan téèyàn ní téèyàn fi yọ zakat lónìí owó yẹn ti wọ two million plus ǹjẹ́ màá ti ní tó two million àbówò mi ò tíì tó bẹ́ẹ̀ ẹ sì rò iye tẹ́ ẹ ní lówó igba wórógo tẹ́ wọ́n ń tàn àtẹ́tẹ́ ń tàn ẹ gbìyànjú ọlọ́run ràn yín lọ láti gbé gègé lè nítorí ká sí ká mọ iye tó jẹ́ ó pàtàkì fún wa nítorí ká má bàa lùgbọ́ lọ. so ọjà tí a rà ní náírà márùn a lè ta ní náírà mẹ́jọ ẹ má jà ṣírò náírà mẹ́jọ fún nígbà tá à ń bá ń ṣírò ẹ jẹ́ ká ṣírò wípé náírà bíi mẹ́fà mẹ́fà àbọ̀ sí méje náà láta nítorí tẹ́ bá ti ṣírò owó tó pọ̀ fún ọjà yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀mí rí padà tà so ìnira padà wà ń bẹ̀ fún yín nígbà tẹ́ bá fẹ́ yọ zakat nígbà tẹ́ bá wá sírò gbogbo ọjà ẹ má pọ̀ pọ̀ ọlọ́run ràn yín lọ́wọ́ tẹ́ bá ti rí sírò lẹ́ẹ̀kan pẹ̀lú gbọ́lọ́ àwọn ọdún tó tẹ̀lé yọ rọrùn fún yín tẹ bá ti wá rí sírò àwa rí i pé adúpẹ́ fọlọ́ owó yín ti wọ mílíọ̀nù méjì àbọ̀ mílíọ̀nù méjì àbọ̀ yín sàmì sí pé láti sin lọ ọlọ́run ti ràn yín lọ́wọ́ ẹ̀ ti dolówó báyìí ọlọ́run ti ràn yín lọ́wọ́ ẹ ti dolówó báyìí tó bá wá di ní ọdún tí ń bọ̀ irú déètì tòní yìí kápọ́ ní ìjọ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù Ṣawwal lọ́lọ́run ẹlẹ́dàá wa kádàrá pòwò yín ti wọ mílíọ̀nù méjì àbọ̀ ẹ kọ déètì ìjọ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù Ṣawwal sílẹ̀ ti hijira fourteen forty two tó bá wá di ìjọ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù Ṣawwal hijira fourteen forty three ìjọ náà lẹ́wàá bẹ̀rẹ̀ sí ní yọ zakat lẹ́yìn tá a bá tún sí ìròyìn tó wòyìn tún jẹ́ tọ́lọ́mùbá ní kó tún ká òdiwọ̀n tó kéré ju téèyàn ní téèyàn fi yọ zakat àbójú bẹ́ẹ̀ lọ ẹ wàá yọ ìdá kan nínú ogójì àánú ọlọ́run ọba pọ̀ ìdá kan nínú ogójì péré ẹ yọ láti fún àwọn ẹni tọ́lọ́run ọba ní kẹ́ fún eléyìí ni bá ti ṣe fún yọ zakat. jazakumullahu khair. hello. Àlékún Sọ́láńtìlá, kí ló kọ yín mọ̀lẹ̀ tí ń bèèrè? Ee, eh, ẹmẹ́bìnú ti já. Hello? Àlékún Sọ́láńtìlá, níbo lẹ̀ tí ń bèèrè yín kí ló kọ yín? Kí lẹ wó? Ìdí Abdulaziz láti Èkó. Ok, kí ni bèèrè yín? Ìbéèrè mi ni pé ẹ̀yìn eh, máàmù tí ó síwájú, ó wá gba ìgbà tó parí Súrátìlì Fáṣíà tán, ó wá tún ka bóyá bíi Súrà láwọn súrà kéékèèké wá ń kà lẹ́yìn ìgbà tí ó ń kírun lọ́wọ́ bọ̀ ìmáàmù yẹn náà kò ṣe é fún àgbẹ̀dù ìtẹ̀jú rí bọ̀ ṣẹ́gbẹ̀ mi. ó ti ó ti. bẹ́ẹ̀ bọ̀ ẹni tí ó mọ̀ ṣe pẹ̀lú ìtẹ̀jú rí nítorí pé ó lù ú lè dúró sí wájú bọ́ ṣe fún wájú ìmáàmù òun ṣe lè dúró sí wájú kò ń ṣe ìmáàmù torí ìyẹn wọn wá lè ṣe ẹnìyẹn síwájú bọ̀ ìmáàmù yẹn dẹ̀ ní nígbà tí máa ń gbọ́n ṣe ní orí ìrùn. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé ẹni tí ó bá síwájú àwọn èèyàn nínú sọlẹ́t ó yẹ kó máa qur'an ké nínú àdìsá nàbà muhammad sallallahu alayhi wa sallam ó ní ya ummul qawma aqra'uhum li kitabillah ẹni tó máa qur'an ké jù òun náà máa síwájú àwọn èèyàn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn àdààmú fẹ́lẹ́ yìí iná lọ́fà ló fi jẹ́ pé ẹni tó mọ àlùkùránì kéjú àwọn ní máa ṣe lè máàmù lágbọn àbòmí eléyìí ti jẹ́ apá bùbá sí àṣẹ tánàbí fi pa wá ẹni tó mọ kéjú ni kò ṣe lè máàmù kò sí bó ṣe lè mọ àlùkùránì kéjú àfi kọ́ kẹ́kọ̀ọ́ tó yẹ kóró ẹ rí i pé láti kéékèèké nìsín ó ti ń hàn sí wa àwọn ọmọ wa láti kéékèèké ẹja fi wọ́n sílẹ̀ kí ó níbi táwọn ọmọ ti mọ alukur'ani ké dáadáa pẹ̀lú tajwid torí pé ẹ̀ máa pò tọ́lọ́ wọn bọ́ padà gbé wọn sí lọ́la kó tiẹ̀ má gbé wọn sípò kankan kẹ́kẹ́ alukur'ani lọ́nà tó dáa lórí sọ láti yin lọ́lọ́run fi pa yín láṣẹ ọlọ́ni warattilil qur'ana tartila ẹni ọmọ ké pẹ̀lú ẹni tí ò ké rárá wọn dọ́gba torí rẹ̀ ẹja kéèsì lẹ́yìn àǹbùkátà láti máa tajwid ní gbogbo ìgbà tá a bá fẹ́ ká alukur'ani alukur'ani kíké kìí ṣe pé kàmá kọrin lẹ́nu ẹ̀kì pẹ̀lú tẹ̀wéèd òfin ni wọ́n ń pè bẹ́ẹ̀. ìmáàmù wa ọwọ́ ajẹ́ pé ọmọ alukur'ani ké ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò há alukur'ani a sì ń ṣe sọ̀láàtì bí àṣùbà yọ̀wọ́ adẹnulẹ̀ alukur'ani kíké láti súratul fíl alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fíl tó bá kà tán yóò ka suratu Quraish tó bá tún kà tán yóò ka alam tara kayfa fa'ala rabbuka yóò ka ara'ayta alladhi yukadhdhibu bid-din yóò ka kul ya ayyuhal kafirun lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ ní tí wọ́n á ké inna a'tayna kó tó di kpórùkù wọ́n ní sẹ́yìn sẹ́yìn kí àwọn tó bá ń tẹ̀léra àwọn sósì mu ọmọ mú ngbà tó yẹ pẹ́ lẹ́lòmí tó bá yẹ kó nìkan náà ló sì máa ké ọwọ́ tó máa ké ọ̀nà kò sí wàhálà ń bẹ̀ẹ́ àmọ́ tó bá pẹ́ lẹ́lòmíì tó máa ké irú àwọn bàbá yẹn káwọn sinmi kí wọ́n fààyè lẹ̀ fáwọn ọmọ káwọn náà ti máa tàtójú ayé wọn rí báwo lẹ́yìn àwọn ò rí nígbà táwọn bá sí má ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré ẹni tó bá máa ṣe ó dá lójú táwa náà tọkàn wá sì balẹ̀ sí onídàájọ́ máa ṣíwájú ẹ̀sìn lélẹ́yìí kìí ṣe ipò pàwọn oúnjẹ téèyàn bá jẹ́ lè máa mú kéèyàn máa ṣe pé pòpọ̀ ẹ̀wọ̀n oúnjẹ ni aṣíwájú àwọn èèyàn nídìí ẹ̀sìn ìwọ ló fẹ́ líìdì wọn lọ sọ́dọ̀ ọlọ ẹni tó fẹ́ líìdì wa lọ sọ́dọ̀ ọlọ wọn á jẹ́ pò ní ọ̀dà nǹkan màjù fẹ́ mọ̀ pé àwọn jàmọ́ tí wọ́n bá wọn. jazakumullahu khayra jaza. jazakumullahu khayra jaza. wa alaikum salaam kan. ìyá ó ti rí o zero nine one three four five four six three four six ó ní táàmù pọ̀ wọlé hello. Àlékún sọ̀rọ̀ ìgbà. Ẹ bá yẹ́ bí mẹ́lẹ̀. Ẹ jọ wá sí ìgbẹ́dọ̀ wọn, bàbá wa. Tí ìyẹn bá ń kí wọn lọ́wọ́, táwọn ń ṣàdúrà. Àwọn ń ṣàdúrà wọn ní àpá sọ wípé bàbá tó ń ṣàdúrà fún òkú. Láti kúrú kílífù aláàrẹ ọ̀kan fún ọ. Táwọn bá fá ń ṣàdúrà láti pé kílífù aláàrẹ ọ̀kan kó fi pamọ́ lájọ wa. Kílífù aláàrẹ ọ̀kan kára náà ká má tètè lọ ká má yàrá lọ bá ẹ̀ tó tọ̀nà àti tó tọ̀nà. Alhamdulillah. mùsùlùmí wọ́n máa ṣàdúrà fáwọn òkú wọn nítorí pé òkú wọn wọ́n bá dá lórí pé wọ́n bá ti kú inú nǹkan tí máa ń ṣe láǹfààní lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ sí máa ń náà làdó àwọn àlàyé tí wọ́n bá ń ṣe fún un ọlọ́ni wọlé walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lil ladhina amanu rabbana innaka ra'ufur rahim. àwọn ẹni tó dé lẹ́yìn àwọn sọ̀hábà wọn máa bẹ lọ́n ọlọ́run forí jìn wá forí jìn àwọn ẹni tó ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo báyìí lẹ́sìn islam kọ́ wa a kì í ṣépè fókù kọ́dà ẹ̀sìn islam kọ́ wa pé tó kù bá ti kú ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dáa lè ẹnahu akọ̀dàmà ìlà àmà àkọ́dàm bẹ́ẹ̀ lànà bí sọ ó ti lọ bá tó gbé ayé ẹ islam yàtọ̀ sẹ́ni tó ṣe pé islam ojúṣe mùsùlùmí lórí rẹ̀ kò sí nígbà tí ò ti kú lórí ẹ̀sìn islam so àdúrà táwọn wá ṣe fókù ẹ̀rí pọ́lọ́n tún kọ́ wa tó bá pé bàbá wa ló kú àbí ìyá wa àbí wọ́n ti dàgbà wọ́n ti dògbó lọ́wọ́ àwọn òtí ẹ̀ tí kò ọlọ́run ni wa qur rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá mi kẹ́ bàbá mi ọlọ́run bá mi kẹ́ ìyá mi gẹ́gẹ́ bí àwọn méjèèjì ti ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi so ní àwùjọ tiwa lónìí ẹni tẹ bá fẹ́ ṣàdúrà wọ́n máa ń sọ pé kẹsì kúlú aláwọ̀ fọ́kù pé kọ́ làwọn fi kẹ́ kúlú aláwọ̀ náà káwọn náà mọ̀ kan jù lọ bá wọn kúlú aláwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ ni pé ẹ jẹ́ ká mọ̀ pé gbogbo oníkálukú wa yóò kù ọlọ́ni kúlú nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá porongodo náà ni ọ̀tọ̀ kú wọ ọlọ́run ẹlẹ́dàá sọ pé وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ẹ̀mí kan ò ní kú àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àkọọ́lẹ̀ tó ti síwájú lélẹ́yìí jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọjọ́ kú kálukú ní òkú tẹ́ bá wá fẹ́ ṣàdúrà fókù ẹ̀yẹn tọrọ bẹ́ẹ̀ sì ń fẹ́ kọjẹ́ dáadáa fún lọ́dọ̀ ọlọ́run tẹ́ bá ti tọrọ rẹ̀ ó ti tó léde yorùbá yín náà ọlọ́run ẹlẹ́dàá wa òní ọgbàdúrà òun ló sì kọ́ gẹ́gẹ́ bí ó ṣe tọ́jú mi nígbà kékeré mi ó lè jóbi wa là ń ṣàdúrà fún ẹ bá ti wí bẹ́ẹ̀ ó ti tó tó bá jọ́ ọmọ ìyá wa náà ni ọlọ́run ọba bá mi kẹ́ lágbájá foríjìn bá mi kẹ́ lágbájá foríjìn tó bá ti ṣe báwọn ti tó àmọ́ pé kó ló wà láwọn olùkú máa ń jẹ àbí àyàtọ̀ kùrùsì eléyìí ń bẹ nínú nǹkan táwọn èèyàn máa ń ṣe ní ìgbà tẹ́kọ̀ọ́ eléyìí tó yẹ ká pàtì lẹ́yìn ìgbà tá a ti mọ̀ pé kò sí nù lànà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. jazakumullahu khairan. hello. aleykum salaam tí ó kọ́ yín bọ̀lẹ̀ tí ó kọ́. a sọ láti ìlú fún mi láti ìlú. ó ní ìbéèrè yín. mo kí olùbánisọ̀rọ̀ wọ́n dàbí pé wọ́n mú wá sí fún wa ní èdìbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àárí wọn lédìgbò mọ́ àwọn ẹ̀jọ̀ sì mọ́ ẹ̀kọ́ wa pẹ̀lú yìí tí mo kàn fẹ́ ni pé òbí ọmọ tí èèyàn bí téèyàn ò báyà rẹ̀ ǹjẹ́ àìpẹ́ràn súná rẹ̀ ó lè fa sábàbí kọ́mọ wọn mọ́ gbọ́ ọ̀rọ̀ tóbi lẹ́nu. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé ọmọ tẹ bá bí kẹ ẹ pẹran àkíkà rẹ̀ tó bá ti dijọ́ keje ẹran àkíkà yẹn ń bẹ nínú ojúṣe tí bàbá gbọ́dọ̀ ṣe lórí ọmọ rẹ̀ bàbá ni wọ́n ní kó ṣe bẹ́ẹ̀ kì í ṣe ìyá bàbá ni wọ́n ní kó ṣe bẹ́ẹ̀ kì í ṣe mọ̀lẹ́bí so eléyìí ó pàtàkì púpọ̀ alimami ahmed rahimahullah àwọn ń sọ fún wa nínú àgbọ́yé tiwọn wípé tí wọn bá pẹran àkíkọ̀ fọmọ ó lè jẹ́ sábàbí kí òbí ọmọ jèrè ìgbọ́rọ̀ síni lẹ́nu ọmọ ó ṣeé ṣe ọmọ jèrè ìgbọ́rọ̀ síni lẹ́nu rẹ̀ so ẹ jẹ́ ká mójútó ètò wọn ni ká ṣe ètò wọn àràn wa ká jáwọ́ pẹ̀lú pọ̀lọpọ̀lọ àtúnṣe pé àjọyọ̀ iná làwọn fẹ́ ṣe wọ́n fẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ nítorí pé àwọn bímọ èyí tọ́lọ̀ ní kí wọ́n ṣe nǹkan tánàbí sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa òun kọ́ làwọn máa mójútó ẹ̀já mójútó ìtọ́já káfíń tí ó jà sílẹ̀. Jazakumullahu khairan. Hello. Aleykum salaam tula bakan. Kí ló wọ́n yínbọn ẹ̀tí ń pè ó? Tọ́lá ló ń sọ̀rọ̀ àgọ́ṣogbo. Kí ló béèrè yín? Béèrè mi ni pé ẹ jẹ́ kí ni ìwòye Islam lórí jíjẹ kọ̀ǹkọ̀ àti ọ̀bọ kọ̀ǹkọ̀ àti ọ̀bọ. kọ̀ǹkọ̀ àti ọ̀bọ. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa àwọn ẹranko kan wà tó lọ́wọ́ bá la gbọ́dọ̀ jẹ so àwọn kan sì wà tó lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ pé ká jẹ èyí tó ní ká má jẹ ó kéré púpọ̀ ló ń kà séyìí tó ní ká jẹ torí de eléyìí kọ̀ǹkọ̀ yẹn iwa fi hàn wá pé kò lórúkọ lédè lárúbáwá ju ọ̀pọ̀lọ́ lọ bẹ́tìdà iná ni wọ́n ń pò náà anábì ti sọ fún wa wípé bá rí pa òfin ọlọ́run dá lórí pé ọ̀gbọ́dọ̀ pa tó bá rí irú rẹ̀ àlè jẹ́ torí pé ọ̀gbọ́dọ̀ pa bó ló sì jẹ nítorí nínú anábì wa kullu dhi makhlabin min at-tayr gbogbo ẹranko tó bá léyìn ọ̀gàn àti gbogbo ẹyẹ tó bá lè kànáà ti fi ṣọdẹ gẹ́gẹ́ bí àwòdì gẹ́gẹ́ bí òwìwí gẹ́gẹ́ bí àṣà gbogbo àti gbónúgbón ìrora àwọn ẹyẹ máa gbọ́dọ̀ jẹ àwọn ẹranko ògbẹ gbá wọn ní eyín ọ̀gàn ọ̀bọ onáìlẹ́yìn ọ̀gàn ẹ gbọ́dọ̀ jẹ sórí ẹranko ògbẹ afẹ́ jẹran gbẹ afẹ́ jẹran gbẹ màsàkì ìfẹ́ ẹran wo gbẹ lẹ́ran gbẹ kí wọ́n tí wọ́n ti tí wọ́n ti sún ná báyìí tí wọ́n kùn tí wọ́n mú wá fún yín tí wọ́n sun tí wọ́n mú wá fún yín yìí báyìí ẹ béèrè lẹ́yìn náà ta ló pa ta ló pa torí pé tá bá tún rí pé gàlà ni tá rí pé ẹran yìí báyìí ẹ̀fà ni kò ì tó láti ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ láì jẹ́ pé àwọn ta ló sọ dẹ́rẹ̀ nítorí tí ò bá ti jẹ́ mùsùlùmí ló bá sọ dẹ́rẹ̀ àbẹ́ni tó jọ́ kan nínú àwọn ahlul kitabi ló bá sọ dẹ́rẹ̀ ó lè jẹ́ ọ̀kan nínú àwọn Júù ó lè jọ́ kan náà christian lọ́ba sọdẹ rẹ̀ pẹ̀lú májẹ̀mú wípé ńgbà tán sọdẹ rẹ̀ wọ́n dárúkọ ọlọ́run pé bísímìlà bísímìlà lórúkọ ọlọ́run nígbà tí wọ́n fi ṣùtẹ̀ nígbà tí wọ́n fi dé ajá sí tí wọ́n bá ṣe báyìí á jẹ́ àmọ́ tí wọ́n bá ti dárúkọ ọlọ́run bá sí agbọ́dọ̀ jẹ́ ẹ sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣiṣẹ́ ọdẹ àwọn ògún làwọn máa ń bọ̀ kì í ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa lábẹ́ òfin ẹ̀sìn Islam làwọn máa ń sìn torí rẹ̀ ní tó bá ti wá pẹran tí wọ́n bá darúkọ ọlọ́run ọba sí pé bísímìlá allahu akbar àgbọ̀dọ̀ jẹ́ kò bá jẹran lé kò bá sì jẹran orí ọ̀dàn ni wọ́n bá sọ bẹ̀rẹ̀ náà. jazakumullahu khairan. hello. hello. ìyá hello. Assalamu alaikum àǹkìlá. Wàlékún sọ́lá àǹkìlá bàbá. Kí ló kọ́ bọ̀lẹ̀ tó pé o? Ọ̀gbẹ́ni Abdullah Smith àti láti ìlú Ẹ̀dẹ́gbọ̀n. Kí ni ìbéèrè yín? akíngbà ọlọ́run jẹ́ kárí wọn pẹ́ pẹ̀lú ògo ọlọ́run mm. àjọ bẹ̀rẹ̀ àjọ ṣe ìbẹ̀rẹ̀ Ramadan ní ilẹ̀ sọ ní ògo ìdúgbẹ̀ ọlọ́run jẹ́ kan lo karamọ́ náà pẹ̀lú ògo ọlọ́run. ìbéèrè mi sáré rí pé ní mùsùlùmí jẹ́gẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé tó bá ṣeéṣe tó bá dà mùsùlùmí tí wọ́n fi epo pupa ṣòwò tó yẹ kó wọ́n dà pamọ́ láti ọdún kè ọdún kan sí ọdún míì látara èrè kan fẹ́ rí ẹ dákun pé kò sí aburú rẹ̀ táburú bá wà ńbẹ̀ ẹ dákun kan jẹ́ kan láyé wa. alhamdulilayi kí ẹ máa fi epo ṣòwò kò sí nǹkan tó burú ńbẹ̀ bẹ́ẹ̀ náà lòróró kò sí nǹkan tó burú ńbẹ̀ wọ́n bi tí yóò burú ni kẹ́ kó pamọ́ kẹ́ fi sùn gbàtí ọ̀hún ẹ̀yìn ti rà á lásìkò ọ̀pọ̀ ẹ wá ń fẹ́ sún ìgbà tí ó wọ̀n kó lè bàa jẹ́ pé ẹ ta lówó gegege nígbà tẹ́ bá ta jáde eléyìí haram ni lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa anabi sallallahu alayhi wa sallam ó ní la yahtakiru illa al-khati aláṣìṣe tó dájú gbangba lẹni tí kọjá pàmò fi sún gbọ̀n wa torí ẹ gbogbo owó táwọn èèyàn á máa ṣe yẹn wọ́n rajà lásìkò ọ̀pọ̀ wọ́n kó pamọ́ dìgbò ọ̀wọ́n òfin ọlọ́run ọba kò fara mọ́ téèyàn bá ń ṣerú rẹ̀ kọjá wọ́n bẹ́ẹ̀ ẹ mọ̀ ta a lè rí kó jọ ayé gba gbogbo ọ̀nà tá a lè gbà kò bá ìjọ́nà tọ́tọ́ kò bá ìjọ́nà haram ṣùgbọ́n àní kówó yìí lọ àmọ́ tá a ti taro owó dá yóò bá wa jí yóò bá wa wọnú sàárè wa tó bá ah, oníbèrè sọ yìí pé eh, kan tó yàn Àlékún salam tó dára. Kí ló kọ́ níbo tí ń pè ó? Àjọ̀rámọ̀ ló sọ̀rọ̀ láti Ondo State. Kí ni ìbéèrè yín? Ẹ̀mí ìbéèrè mi ni wípé alákọ̀ọ́kọ́ ni tí a bá fẹ́ lọ sí Bible Didi láti Wùkú. Ẹ̀mí kí a máa sọ wípé ìtẹ̀mí Aláwo ni Mẹ́lì Hamilton àti láti sọ pé rẹ̀ gbà náà òun náà sọ pé ìsẹ̀mí aláwọ̀ ìmọ̀ muhammed tó wà lórí ìwé àti pé ọ̀rọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn ìwé rẹ̀ náà kìjì ní pé àmì ìrántí bí lọ́ọ̀ kejì ẹ̀ mọ́. àkọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo ta lọ lẹ́ẹ̀kan kì í ṣe gbogbo ọjà ní tó bá kó pamọ́ lọ́jọ́ ìwọ̀ gbogbo tó bá jóúnjẹ àbí tí máa padà dóúnjẹ àbí tí wọ́n máa fi túnjẹ sí bí epo bí ata bí yọ gbogbo àwọn eléyìí wọ́n yìí jẹ wọ́n bá wọn àmọ́ wọ́n máa fi tún oúnjẹ ṣe ni lábẹ́ òfin ọlọ́run wọn gbọ́dọ̀ kó pamọ́ sọ abánisìn yẹn fẹ́ kó sìmẹ́ǹtì pamọ́ ẹ bá kó pamọ́ dìgbà táwọn bí rí iṣẹ́ ìdè kò sí tó burú mbẹ́ ẹ fẹ́ kó páànù kan lé pamọ́ ẹ kó pamọ́ ẹ̀yin lẹ́ mà bàbá fẹ́ kó búlọ́ọ̀kù pamọ́ gbogbo ọba yálẹ̀ tó ta kọ̀ọ̀kan nìkan ẹ kó rin pamọ́ kọ̀ọ̀kan nìkan eléyìí jẹba ìbéèrè ẹni tó wá béèrè láti Ondo ó ní kí abánàró láti rò kó táǹdà sọlá ti ṣe àbábá jẹ́ imam àti màpá máa sọ pé sami allahu liman hamida rabbana walakal hamd báwo wá ni tó bá yẹ pé ẹ̀yin lè máàmù làbá wa sáàtún wí gbólóhùn méjì papọ̀ rárá o rabbana walakal hamd nìkan làwa tá a wà lẹ́yìn lè máàmù ọ̀wì táyè bá wá gbà wá láti fi kún un a sọ pé walakal hamd hamdan kathiran tayyiban mubarakan fi táyè bá tún gbà wá tún fi kún mil as wa mil al-ard وملء ما بينهما وملء ما شئت من شيء بعد táyì bá tún gbà wá tún wí kún ìyẹn bí lè má mú wa bá ṣe pẹ́ sí ilé ìjẹba. hello. aleykum salaam kí ló kọ́ yín bọ̀lẹ̀ tó pé o. báyìí bá ti lọ sọ́rọ̀ lásìkò. kí ni bẹ̀rẹ̀ yín. ẹ jọ ṣé ó lẹ́tọ̀ọ́ kéèyàn máa gbóúnjẹ fún ọ̀kan lọ́kọ̀ọ́. ẹjọ́ ń gbélé ìyàwó ń tọ̀rọ̀ ìyàwó ẹnìyẹn wá sí fóònù lọ́dọ̀ rẹ̀ lẹ́sọ̀ kéèyàn tó ń jẹ fún kéèyàn bá dání. ọkọ obìnrin ló kóbìnrin máa dáná fún kìí ṣe kó máa dáná fún ọkùnrin ọlọ́kùnrin nítorí pé gbogbo ohun tó lè aburú tó lè ṣe torí ẹ̀ kí obìnrin kó dá oúnjẹ rẹ̀ dúró lórí pé òun gbé fọ́kọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ nìkan ẹ má gbóúnjẹ fọ́kùnrin ọlọ́kùnrin torí ìyàwó rẹ̀ ọba àti kọba àti lọ́dọ̀ rẹ̀ wọ́n bá fẹ́ máa jẹun tí wọ́n máa dáná fún kọ́ lọ fẹ́yàwó mi ọlọ́run ràn lọ́wọ́. Aleykum salaam tó lọ́wọ́. Kí ló kọ́ yín mọ̀lẹ́ pé ó pè ọ́? Àbá Bìlá ni láti kù. Kí ni ìbéèrè yín? Naam, ìbéèrè mi ni pé ti ń ṣiṣẹ́, tó mọ́jì tó wà ń bẹ̀, tó ẹni tí ó lead sọ́lá a notice pé kìrọ́ àwọn kò really dà tó. So gbogbo gbìyànjú tá a lè ṣe kárí pé èèyàn tó ní kìrọ́ àtòdà ó ń ṣe sọ́lá. Àrí pé kò so àwa níbi iṣẹ́ wa dẹ̀ tó bí márùn-ún mẹ́fà. So wa máa ń dúró kó parí sọ́lá wọn ká tó ṣe tiwa. Àbí ń gbà mí máa wà tó ń gbà máa kóra ibi iṣẹ́ wa ń bẹ àwọn àṣìṣọ́lá wọ́n fẹ́ wọn pé ṣé irú ilé ṣe ó tọ́. ǹjẹ́ ah, ń ṣe ọ̀dà o nítorí kẹ́ ẹ ṣe ní pípẹ́ pàkíyèsí ìmáàmù yẹn kẹ́ ẹ fi àfihàn fún ìmáàmù yẹn kíkéwú tí wọ́n ń ké wọn ò máa kéwú dáadáa àti tí mo pé tí ìmáàmù bá kéwú dáadáa bẹ́ẹ̀ ni kò kéwú rárá lórí ìdí nì tó fi jẹ́ pé ní ìṣèyàn ọ̀dà ẹ gbìyànjú láti pàkíyèsí imam tí ó bá wá gbọ́ tí ó bá gbà ẹ lè yọkù ní imam kọkàn nínú yín kọ máa ṣe imam ṣùgbọ́n yìí gangan lára ọ̀kan nínú yóò ní ṣe imam kó ní o tó ṣe pé ó ṣe dánwò fún kọ́ má jẹ́ pé irun tẹ́ fẹ́ tìtorí rẹ̀ lé eléyìí ní imam iná ni ó tún padà ṣẹlẹ̀. jazakumullahu khairan jaza oníbèrè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ọ sọ pé òun jẹ́ ẹni tí máa ń ṣe òwò ẹja àwọn ẹja aborí sísìn wọ́n wá ní àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ poultry tí wọ́n máa ń àṣẹ adìẹ ọmọ adìẹ òjọ́ pé àwọn máa ń gba adìẹ tó pọ̀ lọ́dọ̀ wọn bíi ní one thousand bákan bákan pé àwọn adìẹ gbogbo wọn ò sì ní sí palẹ̀ kan náà àwọn máa kó wọn sínú àpò láti fi ooru mú wọn pa wọn sínú àpò ní káwọn tó dà fún ẹja jẹ pé ilé ìtàn sì tó sì dà. kò dáa o nítorí pé gbígbà tá à ń fún ẹja ló kùn kùn ti aràn jẹ nìyẹn òfin ọlọ́run dá lórí pé gbogbo ní tí ọba tọ́ sí wa láti jẹ a gbọ́dọ̀ fi bọ́ ní tá a fẹ́ sìn kọ́ dàgbà ká lè bàa jẹ. jazakumullah khair. hello. hello. hello. Àwọn àlékún. Àlékún sọ́ńtìlá, ìmọ̀lẹ́ tí ń pè kí ni ìbéèrè yín o? orúkọ mi ni Ibrahim Abdulhamid láti ìlú Òkú. kí wàá ní ìbéèrè yín. ìbéèrè mi ni pé lórí opó tó mo ní ẹni tí ọkọ rẹ̀ tó kú tó yẹn ń ṣe rẹ̀ ń ṣe lọ́wọ́ tó mo pé nǹkan nínú àwọn òbí ẹ̀ méjèèjì báyà kan náà wá jáde láyé tó sì wà nínú opó mú àǹfààní wà fún láti tó débi bàbá rẹ̀ yàn àti tó fún. alhamdulilayi obìnrin tó ti kọ́kọ́ kú òfin ọlọ́run dá lórí pé ó dùn yóò sopó nínú ilé tọkọ rẹ̀ fi sí tọkọ fi lọ fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tí bàbá àti àbíyá àti ẹ̀ náà bá wá kú só lè jáde kúrò nílé opó láti lọ bá wọn kẹ́dùn dárò ní ilé bàbá àbíyá rẹ̀ tí wọ́n ṣaláìsí rárá ilé ọkọ rẹ̀ ni ó wà yóò ránṣẹ́ ìbánikẹ́dùn rẹ̀ sí wọn ni kọ́lọ́n forí jìn gbogbo àwọn òkú mùsùlùmí. Jazakumullah khair. Àríkùn Sáńtìlá Rọ̀bà kí ló kọ́ yínbọ̀lẹ̀ tí ń pè ó kí sì ní ìbéèrè yín. Mohammed ń sọ̀rọ̀ láti Èkó. Ìbéèrè yín. Ìbéèrè mi ní pé ní Tẹ́lẹ́bẹ̀ta Ṣúláṣí ìbájà lórí àwọn rákà yìí. Kí ló ṣe Tẹ́lẹ́bẹ̀ta rákà alákòókò Màsíkàn tá a máa sọ pé Ṣùgbọ́n ìfàlà ìfún Mùhàbí Amíríkà tabaru ka su kawai tara jani ko wala yana ya joruka. Ina da laka ne laka laka kun ka tuka fatin. Sai gura ni ko rákà alákọ̀ọ́kọ́ láti máa kà. rákà alákọ̀ọ́kọ́ nìkan láti máa kà rákà alákọ̀ọ́kọ́ nìkan ìtumọ̀ rẹ̀ ní du'a al-istiftah àdúrà tá à ń fi sọ̀lá ẹ̀kan náà lẹ́sìn sọ̀lá àti kìí ṣe gbogbo rákà àwọn tí ń fi sọ̀lá. hello hello. assalamu alaikum. àlùsọ̀ ọ̀dà kí ló yín bulẹ̀ léèrè. èso dẹnu sọ láti Òṣogbo. léèrè yín. ẹni tí ó fẹ́ ìyàwó ẹni yẹn wá nílé bàbá rẹ̀ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹlẹ́gùn ṣé ìgbàláyé wà láti chéǹjì sọ́ọ̀nìmù ẹni. ṣe sọ́ọ̀nìmù ìyàwó lábẹ́ òfin ọkọ̀ bàbá ààyè ọ̀gbọ́ láti chéǹjì ọkọ̀ bàbá ẹnikẹ́ni ojú rẹ̀ sì fọ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tó lọ́n fún ọ pé o lè fẹ́ obìnrin tí ó jẹ́ christian kó tó di pọ̀ lọ fẹ́ bàbá rẹ̀ ń jẹ́ jacob emmanuel daniel ó kọ bàbá rẹ̀ náà ní ọmọ jẹ láéláé ẹ̀ gbọ́dọ̀ change wọ́n gan lára pé di mùsùlùmí bàbá rẹ̀ sì ṣe mùsùlùmí orúkọ bàbá rẹ̀ bó ti ṣe ríhùn náà lọ́ọ́ máa jẹ́ láéláé ọ̀ gbọ́dọ̀ change ká tó wá kó hello. kí ló kọ yín o. ọlọ́run ṣé tí ọkọ bá kú wọn lẹ́tọ̀ọ́ sí àwọn màtàdúrà sí ṣé lè bá a. yà lọ bá dáadáa lópin ìgbà tó bá ṣe kó kú mùsùlùmí mùsùlùmí náà sì rànwọ́ tẹ́ǹbà ti ń ṣàdúrà fún yọ̀ọ́ lọ́mọ àbọ̀kọ yín. hello. hello. kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè o. ká gbàdá máa ṣe é láti ọ̀rẹ́ aláàbò. kí ni ìbéèrè mi ni pé ìrò tí a máa sí ní ìrò olóṣèlú mẹ́rin àìgbà lọ́yà súrì ni tàbí azure láti mọ̀ pé tá a bá a kì í láka alákọ̀ọ́kọ́ a kì í jáde ṣùgbọ́n àwọn ìta kì í jẹ́jẹ́ yẹn torí ó ní ìdí ká tó fi súrà lé. àkọ́kọ́ ìbéèrè yín ẹ̀sà ti ṣe pé sọ̀lá tó ń bọ́ àìsàn ìjà kẹ̀ǹdà àkè jẹjẹ sọlá tó gbọ́họ́ ọ̀sẹ̀ áfẹ́ àmì pé ìjà kẹ̀ǹdà gbogbo rákà. òrákà ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́kẹrin fáti ànìkálẹ̀ máa kéńdé ẹ̀mí pé nǹkan kan lè. ṣùgbọ́n àti rákà kínní kejì kẹta kẹrin ti sọlá tó gbọ́họ́ àti sọlá tó làákó jẹ́jẹ́ láàrin tó ń bẹ̀. sọlá tó gbọ́họ́ ni máa ń wá bí aago kan aago kan tó yẹ ti wọlé sọ̀rọ̀tò làásù òní máa wá ní ìsìn aago mẹ́rin kọjá díẹ̀ ilé ìjẹ àwọn sọ̀rọ̀ wá sí tẹ́wọ́ tí àwọn ìṣe jẹ́ jẹ́ nínú rẹ̀. Naam. Jazakumullahu khairan. Naam, hello. Salaamaleykum. Aleykum salaam tí lọ́wọ́ kan. Kí ló kọ́ yín bọ̀lẹ̀ tó ń pè wọ́n? Lẹ́ẹ̀kan sí àpò àfẹ́ níbi ìròyìn Nàìjíríà tẹ̀lé Nàìjíríà. Naam. Abdulaziz Àdàbí láti bẹ̀rẹ̀. Ìbéèrè mi lọ báyìí ní orí ìròyìn ẹ̀dá kò ń tọ̀nà lọ. àìsàn kò sí àtàjẹ́ sí pẹ̀lú gbogbo ìgbà tó jẹ́ pé tí báńkì wọn fún wa ìṣàtà ẹ̀rí balẹ̀. a ti gbọ́ nínú alẹ́ náà àfa ìpẹ́tà báńkì wọn lọ́wọ́. àfa yẹn ó gbòóyí sókè ni tí ìtàkì ti gbogbo ọ̀rọ̀ tán. ẹ̀kẹ́jì ìbéèrè mi dájú pé ní àwọn àfa àwọn sọ pé ìwọ ìwé ẹgbẹ́ wẹ ọ̀rẹ́ yẹn níjọ́ jímọ̀ ẹ̀gbọ́n dẹ̀ ni pé tí àbá wẹ̀ lòkùn tó ó yàtọ̀ sí ẹni tí ọba wẹ̀ sí òun ẹ̀ láàyè níjọ́ jímọ̀ ní tọ́ba lọ jímọ̀. alhamdulilayi ìmáàmù tó ti sọ láti fún wa tí ọmọ òbí tó fẹ̀rí kan báyá nínú mọ́sáàbì lè máàmù Malik lòun ń tẹ̀lé nǹkan tí wọ́n ń wí pé máàmù Malik nínú mọ́sáàbì tí wọ́n sọ pé tẹ̀ máa ń sọ sọ̀lá ẹ̀ bùkátà tó máa òbí tó fẹ̀rí kan ọ̀ọ́kálẹ̀ máa sọ̀rọ̀ wọn tí wọ́n san kò dọ́gba rárá nítorí tẹ̀ máa ti ń wọ ọ̀kan ọ̀nà pé ó máa rí nǹkan oríṣiríṣi tójú bá sì rí nǹkan ọkàn náà tẹ̀lé èyí tó dọ́gba ni pé ibi tá a forí kàn láàmú wò ẹ yẹ kí ẹ bá ìmáàmù yẹn ní gbólóhùn ọ̀rọ̀ tẹ bá bá ní gbólóhùn ọ̀rọ̀ ìbẹ̀lẹ̀ ti láǹfààní àti máa kí kí lórí lọ́bẹ̀ tó ti wà ru ọwọ́ tó bá ní màlìkíyà báwọn ṣe kà á bẹ̀nu ẹ wàá fi yé eléyìí tó dọ́gba jù ní súnà nàbì sallallahu alaihi wasallam onáà ní kẹ́ máa wo ibi tẹ́ forí kàn nínú sọ́lá ẹlẹ́ẹ̀kejì ìwẹ̀ jùmọ̀á kìí ṣe ọ̀ranyàn àdìsí anábì sallallahu alaihi wasallam tó ní ghuslul jumu'ati fariidatan ala kulli muhtalim. wípé ìwẹ̀ jùmọ̀á ọ̀ranyàn ní lórí gbogbo ẹni tó bá ti bàlágà àwọn olùmọ̀sọ wípé wajibun wujubu sunan ọ̀ranyàn ti sunan ní táǹkì ní sunnatun mu'akkada kìí ṣe ọ̀ranyàn tó jẹ́ pé tó bá torí rẹ̀ tẹ́ bá wẹ̀ lọ́jọ́júmọ́ ọ̀dà ẹni tí ò bá wẹ̀ lọ́jọ́júmọ́ kò burú sátìrì kọ sàlẹ̀ alákòóso ṣe sọ̀rọ̀ àti ìjùmọ́ má sì jẹ́ ẹni tí ó gbé òun wọ mọ́ṣáláṣí tó máa rùn sáwọn èèyàn. níbi ni a ti máa fi àdàgbọ́ ètò ní ìyàn jíjẹ́ ìdí ọjọ́ mẹ́jọ ní gbogbo ọjọ́ monday monday tí ní gbogbo àgọ́ mọ́kànlá ní ọjọ́ monday. تاتي ما الطبيعة يعمل لما أقول لك الدكتور شرف الدين بلغ الرجل حمدهم الله ورآهم وزاد الله قوتهم على الخير في جوة جمع جوة ما دقل فيك سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك بذلك العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما تكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين والإنس بشيرا